الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون لواوا أناني لداوا ألام olùpèsè fún wa òun náà sì ni alákòóso àlámọ̀rí wa òní Allahu Ta'ala lórí jíjí wa sáyé lórí dídá wa sí látàrí ti Islam lẹ́yìn náà tó tún wá yọ̀ǹda fún èmi àti ẹ̀yin láti kírun tààrọ̀ ìdíyàmọ̀ sí sọ́lá tó súbọ̀ ní jàmá abẹ́ọ́lọ́run bá lékè ọlá kó gbà ní ìrìbá dá fún wa kó má ṣe lè ní àkìmọ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jẹ́ kákìláyé wa dáadáa yìí tí Allahu Ta'ala tó ti ṣe fún kálukú wa lọ́mọ jẹ́ kí ọ̀kan kanú rẹ̀ kó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa ní inú ètò alẹ́ umat èyí tí a ṣe kọjá lóòjọ́ tààmù sí yaumule ahad ojú aláàdì tó kọjá ọjọ́ kìíní ọ̀sẹ̀ tààmù sunday tó kọjá ṣàdéhùn pé màá ka àdúrà kan tá a ṣe ń bẹ̀ táwọn àdéhùn máa ti ní kábàámọ̀ kan sí orí platform pẹ̀lú ògo ọlọ́run láàárọ̀ iná ni màá ka pẹ̀lẹ́ pé yẹ kí n ti kà sẹ́yìn ní àsìkò tọ́lọ́run kádàrá ni mo fẹ́ ka ìkọlọ́run ṣàánú wa màá ka mo rí pé ó wúlò fún gbogbo wa kì í ṣe àwọn obìnrin nìkan ẹni tó ti mọ̀ yóò máa jẹ́ ẹni tó ti mọ̀ ọ́ àdúrà ìtẹ́lẹ̀ yóò máa jẹ́ ìrántí fún ẹni tí ó sì ti mọ̀ tẹ́lẹ̀ yóò lè kọ́ lẹ́yìn tí bá ka àdúrà náà eh, àbí àdúrà torí pé dùá ò ní àdúrà kì í ṣe àdúrà àdúrà àdúrà àdúrà ìjì rẹ̀ bẹ̀ eh, ìparúgbúrúgbú ìbẹ́ ọlọ́run ọba ọlọ́run ṣàánú wa àdúrà náà lọ pé allahumma. يسر ولا تعسر واجعل أمورنا سهلا يسيرا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا وأحسن عاقبتنا في الأمور كلها واحقق إيماننا وارفع درجاتنا <clears throat> وارفع درجاتنا وثبتنا وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين معك لا مجلسي لأن تبقى في بني أكبر تنبو أنك كما ريبلي يعني ريوظاب إن شاء الله تعالى اللهم يسر ولا تعسر واجعل أمورنا سهلا يسيرا ولا تسلط علينا ما لا, من لا يخافك ولا يرحمنا وأحسن عاقبتنا في الأمور كلها واحكك إيماننا وارفع درجاتنا وثبتنا وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين اللهم يسر ولا تعسر واجعل أمورنا سهلا يسيرا ولا تسلط علينا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا وأحسن عاقبتنا في الأمور كلها وحقق إيماننا وارفع درجاتنا وثبتنا وأجرنا min khizyi dunya wa min adabil akhirah birahmatika ya arhamar rahimin wa ya akramal mukramin ìtumọ̀ àdúrà náà ni pé allahumma ìrẹ́ ọlọ́run yasir ṣe rọrùn ṣèdẹ̀kùn o pé kò ṣe fún wa ìdẹ̀kùn ni ó ṣe fún wa o wala tu'assir má ní wa lára má ní wa lára waj'al ṣe umurana gbogbo àlá umurana gbogbo àlámọ̀rí wa pátápátá sahlan nírọ̀rùn yàsírọ nídẹ̀ra wàlá tusallitu má ṣe fún ní ìkápá àlẹ́yìnà lé wa lórí mẹ́lá àyàkọ́ fúka ẹni yòówù tí ò ní bẹ̀rù ẹ tí ò páyà rẹ̀ wàlá àyàràhàmùnà tí ó sì ní ṣàánú wa irú ẹni bẹ́ẹ̀ má fún ní ìkápá lé lórí. wà á sin bàǹjẹ́ máa ṣe ní dáadáa. akibata ìgbẹ̀yìn òmùrìnà gbogbo àlámọ̀rí wa kò lè há pátápátá yẹni pé gbogbo àlámọ̀rí wa pátá ọ̀rọ̀ wa pátápátá jẹ́ kí gbogbo ẹ̀ ó máa já sí dáadáa fún wa níkẹyìn kódà bó bá burú níbẹ̀rẹ̀ ìkẹyìn ẹ̀ jẹ́ ó dáa bíbẹ̀rẹ̀ rẹ̀ sì dáa ìkẹyìn rẹ̀ náà jẹ́ ó dáa bíbẹ̀rẹ̀ dáa táàrin dáa jẹ́ ó dáa níparí. Mm. alámọ̀lẹ́wájú ọmọ ẹja sí dáadáa ẹ̀rí àdúrà yìí ó lọ mú tábà láyé àtijọ́ gbèǹde alikiyama ọlọ́run kò sànù wa ó sì mú gbọ́ àwọn ayé náà. wàhákìk ìmánana ìgbàgbọ́ wa ṣe nígbàgbọ́ òdodo hákìk ìgbàgbọ́ òdodo hmm. wàhákìkì mànánà wàrfà dàrọ̀já àtìnà dákun máa ṣe máa gbéga fún wa àwọn ipò wa lọ́dọ̀ rẹ̀ wàsàbẹ́tìnà fi ẹsẹ̀ wa múlẹ̀ àbí fi ẹsẹ̀ wa rinlẹ̀ lórí dáadáa fi ẹsẹ̀ wa rinlẹ̀ wàsàbẹ́tìnà lórí ẹ̀sìn rẹ̀ má jẹ́ ká gbó má jẹ́ ká yẹ̀ tàbí ká sọ pé whatsapp bẹ̀tì náà mú wa dúró ṣinṣin fún wa ní ìdúró ṣinṣin mm, lórí ẹ̀sìn. wọ́n àjẹrì náà nínú xìzìyè dúnìyà làwa níbi ìdójútì ilé ayé. àjẹrì náà nínú xìzìyè dúnìyà wọ́n àdábìlẹ̀ àkàrọ̀ àti ìyájọ́ kan làwa níbi ìdójútì ilé ayé àti ìyájọ́ gbẹ̀ndẹ̀ alkiyama gbẹ̀ndẹ̀ alkiyama ti kó sáré sínú birahmatika ya arhamar rahimin wa ya akramal mukramin à ń béèrè lè pẹ̀lú àánú rẹ̀ ọlọ́run ọba ìwọ lọ́ba tó wọlé ni tó ń ṣàánú ju gbogbo àwọn aláàánú lọ wa ya akramal mukramin ìtumọ̀ méjì ni bólẹ̀ pójú méjì náà lọ́lọ́dọ̀ àwọn afáwọ̀ ṣùgbọ́n ètò súnmọ́ ju alákọ̀ọ́kọ́ ni ìwọ lọ́ba tó lápọ̀nlé ju gbogbo nǹkan tó lápọ̀nlé lọ ìtumọ̀ kejì ni ìwọ lọ́ba tó tọrẹ ju gbogbo àwọn ọ̀nà tó ń tọrẹ lọ ọlọ́run kò fún alágbèrè ọ̀rọ̀ rẹ̀ wallahu ta'ala a'lamu wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wa sallama taslima kathira kathira wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh